èèyàn lè gbìyànjú dákòjú òtẹ́bi táwọn máa ń fáwọn yẹn ẹnìkan ní afẹ́jọ junction ni o ẹnìkan ní máa wọ yìí sì gbìyànjú ẹni náà gbìyànjú àti arákùnrin alákọ̀ọ́kọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ jẹ ẹ̀ yẹn náà náà gbìyànjú ẹ̀rọ bọ̀ bó ṣe amúrí ọ̀nà bínú ọba lọ àti ẹ̀fún padà wà sí láògùn ọ̀ṣẹ̀ wà ń ó gbìyànjú tàbí ó gbìyànjú ṣùgbọ́n sẹ́yìn pé ẹni tí ó ti débẹ̀ ẹ̀rọ fẹ́ pàdé bí wọ́n fẹ́ gbà kọ́ lọ́wọ́ ni yóò ti fún yóò ti bá tiẹ̀ lọ ìyẹn ọkọ̀ tẹ̀lé nìkà àwọn táwọn àjọ ńlá àjọ ń sáré ìgbéra wọn ò ti gbà ipá àwọn ti di àwọn lọ ìyẹn tí ó bà kú ojú ọ̀nà bẹ́ẹ̀ ni ẹni tó bá ń gbìyànjú lọ́lọ́ọ̀dì lórí ẹ̀sìn ló ṣe rí mọ́ni amílà amẹ́lá láìsà lẹ́yìn amúrò náà fàwọ́wàrọ̀ tó àmì ẹni tó bá ti tẹ̀kàn tíṣẹ́ yẹn ò bá ti papọ̀ mọ́ ìlànà àwọn àmì ìsìlámù àmì bí ní ọlọ́run bó dà padà fún ó lè dààmú ó lè gbìyànjú ọlọ́run nígbà lọ́wọ́ so ìgbìyànjú táwa fẹ́ ṣe àárín mọ́jẹ̀mú méjì mẹ́ alákọ̀ọ́kọ́ káníyàn wa da ẹlẹ́ẹ̀kejì káṣe bí ànábì ti ṣe táǹpẹ́ ní mọ̀wá fọ́kọ̀ káṣe ní pé lẹ́gbí ànábì ṣe ṣe sọ́lọ́ lọ́wọ́ àwọn ọ̀sán so kéèyàn wá lọ́fẹ́ lágbèrè wá ní àtàlátù sunday sunday òun máa lọ ọmọ kóyàwó àtọmọ lọ irú ẹni náà kàn ń wé afásẹ́gbègbè tó ń tọ́ra rẹ̀ jẹ ó wé sàsìkò torí pé in tó lọ ṣeun irú ìjókòó yẹn ìjókòó ọ̀dà dálẹ̀ ṣe so kẹ́ni yẹn kó máa sùn láti lè rí okùn fún bàádà mi gan tó jẹ́ bàádà sún náà yóò ṣe láǹfààní tó kọ́ lọ́wọ́ wẹ́sà ti tẹ̀lé so irú nǹkan yẹn á sọ fẹ́ni pé kó má ṣe irú ẹ̀ irú ìgbèkú tá a lè máa ṣe irú àwọn àjókòó ẹ̀kọ́ ẹ̀sìn àjókòó lè wa kakurhan arántí àṣàkárò àyẹnẹ́fìlà lóru agbọ́wàsí amúlò àti wákàtí márùn-ún gbogbo tó jọra yẹn ọlọ́run à ń ṣe àwọn nẹ́fìlà náà à ń dọ́gbọ́n rẹ̀ díẹ̀díẹ̀ ìgbèkú tó dáa pẹ̀lú àníyàn tó dáa pẹ̀lú pàṣẹ wípé báwo làbẹ́bí ti ṣe sallallahu alaihi wasallam so àsàlátù kò sínú gbẹ̀gbẹ̀ táwọn ṣe ó dàbí mọ́lúdì náà ṣe káàkiri nìyẹn ó yẹ kọ́nà ẹ wọ anídì kásì gbẹ̀jú wa ni ga àti níbi wọn lọ kó mọ́lúdì jọ ó kàn dáa ìlàmù gbogbo tó ṣe ń pátá wẹ̀sì ọlọ́run nígbà lọ́wẹ́ ó dààmú kó náwó kó sáìsù kó tíráfìsà ẹ táwọn míì láti àwọn míì wọn lọ àwọn ọmúra mọ́lúdì ọlọ́run gba ọmúra mọ́lúdì náà ẹ lọ ọmúra mọ́lúdì wọ́n làwọn lọ ṣe mọ́lẹ́dì mọ́ká àwọn adúrò owó àwọn adúrò wàhálà àwọn adúrò lọ sẹ̀ nìgbà adúrò owó adúrò wàhálà bọ́sọ̀ ọlọ́run nígbà ọlọ́run nígbà kẹ́tìmọ̀ kan náà ọlọ́run nígbà mọ̀nà àmì àmẹ́lẹ̀ lẹ́yìn sàlẹ̀ yìí àbùrù rẹ̀ fáwọn kẹ́tìmọ̀ kan ọlọ́run nígbà so irú ìbáàdà tá a bá fẹ́ ṣe àmọ́ ìgbìyànjú rẹ̀ tó yóò jẹ́ ọmọ tó fẹ́ ṣe ìdánwò mathematics ìran ni ọwọ́ àlọ́ gbéyẹ̀ physics nǹka ó ní working men ṣàkóso yóò fẹ́ẹ̀lì ó lè gbìyànjú ó dà lọ́mọdé kò sùn òun náà sùn èyí nǹka èyí nǹka dání èyí ọ̀kẹ́ wọn kà nkà mi olóòwò náà aláàbẹ̀ àyíká ìṣù mi ẹ̀yẹ́ lè ta ẹni tó sùn gẹ́sà máa ń jọ òrùbó yé dẹ̀wẹ̀ so àpèjú ètò lè fi ètò yé wọn. ìbéèrè ìbéèrè ẹlẹ́kejì wọ́n sọ wípé fóònù eh, tí ó ní Qur'an lórí àti tó láwọn ìwé ẹ̀sìn lórí pé bó láti máa bá lò pẹ̀lú àyè ẹgbẹ́ bí a bá fẹ́ wọ tọ́ílẹ̀tì. náà ó ti di ẹ̀kọ́ ni adab man hatif ẹ̀kọ́ pẹ̀lú bá a ṣe ń lo àwọn ìbánisọ̀rọ̀ ọ̀rọ̀ tó pọ̀ ni bọ̀ ní ìbámu sí ìbéèrè yẹn kò sí láì fi fóònù wà lápò rẹ̀ ọ̀fẹ́ wọ tọ́lẹ̀tì kúrán sí wa mẹ́ kò ní sọ́bẹ̀ ní tiẹ̀ ọpọlọ wa tí láì kúrán wà náà à ń gbé wọ tọ́lẹ̀tì abẹ́ẹ̀kọ́ ọpọlọ wa tá a kúrán ní ìjànsẹ́ kí ni tá a máa ń bẹ́ orí wa sọ̀kà tá a á gbé ilẹ̀ ká tó wọlé gbé <laughs> so ilé yòókù sí wàhálà ìfẹ́ mi ká má gba ká má gba àgbẹ̀yẹ sọ́nù òdì ó ti yé so but àwọn ẹ̀kọ́ mi wà pẹ̀lú bá ṣe ń lo phone but inshallah so àwọn èrò kò sí láì fi pẹ̀lú ìwọ̀n náà. kí n fẹ́ rí jọ ẹ látọ̀dọ̀ àwọn ọmọ wọ́n sọ wípé ẹ sọ pé ọlọ́run bá máa òǹkà àwọn tí ó wà lìjẹ́ náà àtàwọn tí yóò wọlé wọ́n ní sí èèyàn ó rọrùn fún èèyàn náà kó nímọ̀ nípa arú nǹkan báwọn. kò sáà nìkan kan tó lè mọ ọmọ àlùjẹ́ náà ọmọ náà nínú àwọn èèyàn yà níbi dọ́k lẹ́yìn àwọn sàbí tọ́jú àwọn tọ́jú kà fún wa ànàbà àwọn mẹ́wàá àgbọ̀n ọ̀lẹ́ náà alábọ́jà fìdẹ́nà lukasa fìdẹ́nà àtàwọn míì míì tẹ́pẹ́ ẹ̀rí kó wá pé wọ́n dẹ̀ bàjẹ́ náà gbogbo sàhábà bọ̀pọ̀ ní pẹ́ pàṣẹ ìjọ ń lo ayé yìí ara kò sẹ́ni tó lè mọ̀ ṣe kò sí wáhàyù tó sọ fún yẹn but akẹ́lẹ́ wọn gba iṣẹ́ ọmọ àlùjẹ́rẹ̀ ńlá gbajá ń ṣe àmọ́ abẹ́rẹ́ bó kọ́lọ̀ tó tán lórí ẹ̀ tó ti rí sí pé ah, iṣẹ́ ọmọ àlùjẹ́rẹ̀ ló ń ṣe ah, iṣẹ́ ọmọ náà lágbájá ń ṣe kọ́lọ̀ ń sànù rẹ̀ tó ti rí sí nígbà tó bá tó wá tán ó rí àtọ̀ pé àmọ́ abẹ́rẹ́ bó kọ́lọ̀ ń fi sẹ́ni tẹ̀ náà olójáde nínú mísẹ́ kìdíkà sọ pé àwọn bàbá wa gbà ọlọ́ba àtàlẹ́kùn kẹ́ wọn ah, kí ló fi mọ̀ pé wọ́n ń kẹ́ wọn lọ́wọ́ ó ní ọlọ́ba akẹ́ wọn nìyàwó kí ló fi mọ̀ pé wọ́n ń kẹ́ lọ́wọ́ ó lè má jìyà lọ. so àdìsí ibn abbas iná umar ayé abdulban ibn abdulban fi kẹ̀mí o ṣé àwọn wọ̀nyí ṣe wọ́n ṣe rere mùsùlùmí ni wọ́n náà wọ́n náà iná òfófó ni ẹbí ní. so nígbà tó bá rí àwọn lórí àwọn èèyàn táwa làwà so a lè mọ wọn but a mọ̀ pé ìtàrí pẹ̀lú ẹ̀ ìtàrí pẹ̀lú ẹ̀ tó bá ń rántí wa lámọ̀sọ ọlọ́run àlọ́. that would be last question. abẹ́rẹ́ mi ò tún náwó lọ́nà. àyín náà náwó lè kàn. Ibrahim. Ibrahim. المسلمين mo ṣe kí ni wọn àfàyàn ọ̀rọ̀ orí ẹ ọkùnrin àbúgbé ni ìwọ ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ ìwọ ló ṣẹlẹ̀ ìwọ ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ tàbí mẹ́rin mẹ́rin.

so ìbéèrè torí àwọn ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n béèrè wípé ẹni tí ó bímọ ọmọ ẹni tí wọ́n lọ bẹ́ẹ̀ bí eight months àbí jù bẹ́ẹ̀ lọ wọn wàá fárun orí ẹ̀ ṣé irúfẹ́ wọn bẹ́ẹ̀ ṣèyàn lè gbé mara ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn béèrè wípé tíyàn bá bí ọmọ ẹnìkan bímọ ọmọ ẹ wá padà sọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ kejì ẹni ẹ tún wá ṣe àkíkọ́ rẹ̀ ó pẹ́ ẹran ó tún há oúnjẹ fún àwọn èèyàn pé ojú wo lè yẹn ti fi wo eléyìí àkọ́kọ́ náà ọmọ tí ó kú kú àkíkọ̀ súnà náà ni pé a pẹ̀lẹ́ súnà rẹ̀ a sọ ló kọ̀ gbogbo nǹkan tá a máa ń ṣe nípa rẹ̀ yá ṣe ṣùtìyẹ kódà a sọ pé kò tiẹ̀ wáyé gan tó jábọ́ nínú ìyá rẹ̀ tó ń pè ní miscarriage ọmọ yẹn bá ti pé one and twenty days àbí eh, oṣù mẹ́rin àbáyín náà oṣù mẹ́rin àmẹ́ta tí wọ́n ti náà ni so tó wà ní before four months. Ah. 40 يوما نطقة 40 يوما مضغة و يوما so wọ́n ti di pé wọ́n fà yóò fa kò fẹ́ rọ wọ́n ti sẹ́nu sí la so tí wọ́n ti di pé oyún bá jábọ́ nígbà tó ti sẹ́nu sí ọmọ la àwọn mímọ̀ sọ pé a pẹ̀lú sí mẹ́fọ́ mọ̀ yẹn a sọ ọmọ yẹn ló kọ tó ti yé ní sè igbó ti di èèyàn ó ti di báṣà kódà nínú àwọn àfa sọ wípé tí miscarriage bá ṣẹlẹ̀ á yẹ nǹkan tó jábọ́ yẹn wò tẹ́pẹ́ nǹkan yẹn a bá rí pé ó ti form gẹ́gẹ́ bí èèyàn حتى أقوم في بديز أفكر سبحان الله هو الموضوع مشهور والله عارف والموضوع في الصيف لما بعد وانتوا سو قال واحد أيضا أقبل فوق أقبل رسول الله على سؤالكم so ká máa sọ pé pé ó wáyé ó padà bọ̀tí ká bá wò pé níbi àbíká wà pa tí màá ń ṣe súnú ọmọ tó ti kú tí wọn ò rò pé àbí nǹkan kan ṣe yàn so àwọn yóò jẹ́ so irú nǹkan yẹn èèyàn kan wà lè wo pé ó lè wá mọ̀ jẹ́ pé ọjọ́ yẹn gẹ́gẹ́ so lẹ́yìn àwọn àsìkò díẹ̀ ilẹ̀ títa sí ẹ̀kẹ́ lè pẹrẹ kẹ́kẹ́ pẹ̀lú ọmọ abẹ́rẹ́ sí máa pẹrẹ fáwọn yẹn jẹ́ òní ìkóṣà máa sọ pé kí ni òun ṣe àdéhùn kankan tó òun ṣe ìnámọ̀ra àmàlù gbèdéṣà láti pẹrẹ yẹn lè fáwọn yẹn jẹ́ ìdí so ó lè jẹ́ family wọn lè jẹ́ àwọn aráàlú wọn nìkan àwọn ọmọ ẹ̀ ó ti yé ní sè ẹ dínú lé ẹ máa fi jẹ ẹran jẹ àlejò lọ́wọ́ táìmù yẹn ẹbí sàlejò ẹ jẹun yín ẹ fi mú ga ìlọ́sọ̀ ẹ sí gbá báwọn fẹ́ kéèyàn gbọ́ yín so oníjẹ́ tí wàhálà pọ̀ fún wọn lọ́wọ́ rẹ̀. náà màmá tí wọ́n fárí rẹ̀ nítorí kí n máa bèrè pé sọ́kùnrin lọ́sẹ̀ sí àbọ̀bìnrin ni pé ọ̀rọ̀ àwọn onímọ̀ kò papọ̀ lórí ọ̀rọ̀ fífárí ọmọ obìnrin ló jẹ́ kí n fẹ́ wà. so ló jẹ́ pé àwọn àfọ́ ní oṣù lọ sọ pé àwọn sáyẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ìyẹn ló ń dúpọ̀ sọ lórí àyàfi bẹ́ẹ̀ rúbà ṣe kẹ́kọ̀ọ́ ìlàsọ́dé so kádìrà ọmọ obìnrin ni ààrẹ pẹ́lá sọ pé àwọn onímọ̀ kan sọ pé àbùkátà sí ká fáre ọmọ obìnrin níjà ọ nígbà tá a bá ṣẹ̀ṣẹ̀ bí i ká fi ròyìn ẹlẹ́bẹ̀ ìkọ́lá àti ẹ̀kọ́ fi kálá kìyà sọ̀rọ̀ àlàgà rẹ̀ ẹ wọ́n sọ pé àfihàn ẹlẹ́bẹ̀ sọ̀kò sọ̀rọ̀ pé ó gbé mọ́ra orin ẹ̀kọ́ ìrìnà kò sọ̀kọ́ ní kọ́mì rẹ̀ kúrò bóyá wa gbogbo kálá ìgbìnrin oníṣègì ni oníṣègì ká fílẹ̀ bẹ̀ so ilé àtọmọbìnrin àwọn kan sọ pé káfà náà ni so ọmọkùnrin náà so àwọn kan náà ní káfà ni bọ́ọ̀sì kílẹ̀ ẹ̀ là ànábì fa ẹ pé ó jẹ́ gbìn àbí nítorí pé ó jẹ́ súnà yìí pé adẹ́rìí pé wọ́n fárí fún àwọn ọmọdé ànábì sallallahu alaihi wasallam so tábàtàbà sọ pé torí pé ẹ̀ là ẹ̀gbìn ni so ọ̀pọ̀lọpọ̀ àdìtò wá lórí ẹ̀ amètò anihal adá ẹ mú ìdọ̀tí ẹ mú wàhálìkò anihal dam ẹ pẹ́ẹ́rẹ́ fún ẹ dẹ̀jẹ̀ lẹ̀ fún ẹ tó wá mú ìdọ̀tí kúrò rẹ̀ gbogbo àwọn àdìtì kò fẹsẹ̀ múlẹ̀ kò ti erése òun tábà sọ pé torí ẹ̀ là wọ́n sọ torí pé ìjẹ́ ẹ̀gbìn rẹ̀ ni ṣẹ́gbọ́n mi yé kárí pé torí ìjà gbìyànjú ni àbá sọ pé bẹ́ẹ̀ ìyẹn lọ́rọ́ pé tó bá gbé mọ́ra yóò fi kọ́ mi but ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ wọ́n hàn jù ni pé torí pé ó jẹ́ súnà la fi ń fárí pọ̀ mọ́ ó jẹ́ súnà àkọ́kọ́ ó lè mọ̀ orí ìmọ̀ tẹ́lẹ̀ àkọ́kọ́ ti àdúgbò wa sọ pé ó ti bá wùlá òyà mọ̀ sàbẹ́ wà yóò là ọ̀sàmù wọ́n pa àwọn fàárí fún wọn làbíyá kúrò ẹ̀ lẹ́ta àbí òsàn ẹ̀ lẹ́ta ẹ̀ fàárí fún wọn bó ti sọ pé torí kí pé kí wọn fi ń gbára fún sunna so ìdá sunna náà torí pé ó jẹ́ sunna láti kí n láti parí so tó wá pé agbá ti lọ pẹ̀lú àwọn tó sọ pé torí pé ó jẹ́ sunna ni tí wọn ò bá parí fún wọn àtẹ́kùn wọn fi sunna lẹ̀ wọ́n ó gbẹ̀sẹ̀ lórí àìṣe sunna wọn lórí ọ̀rọ̀ ọkùnrin torí pé ọ̀rọ̀ tiẹ̀ kò sí kìlá so gbígbé mọ́ra yẹn kò ní àwọn alá kò ní ẹ̀ka láà níbi aṣọ wa àbí ẹ̀ka kò ní ẹ̀ka ṣe pẹ̀lú òrùn wa àbí ìbára wa kúrò bóyá wa ní sè torí pé kèsì torí ẹ̀ ń là àìdí kan sí kejì ẹ̀ fi ní ká ṣe kí ni rẹ̀ nàm níparí wọ́n ní ẹ tó bá ẹ tó bá tọ́mọ yẹn bá jẹ́ dáadáa pé bọ́n ṣe bí. ok. ok pé bọ́n yẹn fi irun kalẹ̀ tí wọ́n pé wọ́n wá yà pé wọ́n á di dáadáa. obìnrin àbọ̀kùnrin obìnrin kò ní bá ti yà kẹ́mẹ́ bá di kò ní di dáadáa pẹ̀lú ọ̀rọ̀ àwọn tó sọ pé wọ́n ní fa là sọ ilé nìṣẹ́ ọlọ́run àwọn afáàlọ́ sọ pé wọ́n ní fa bọ̀tọ̀ láà rẹ̀ ní tíwà lórí pé ó pa náà bí bá ṣe ń sọ̀rọ̀ yìí bọ̀tọ̀ ó lè bọ̀ láti fi sọ nǹkan mìíràn bí bá ṣe ń sọ̀rọ̀ tó wọ́n náà ọkùnrin náà ọ̀rọ̀ kan ní tiẹ̀ á parun tiẹ̀ ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tó